torí ya wa ẹ káàbọ̀ sórí ètò ojúmọ́ ire ẹ pẹ̀lú Olúwafẹ́yìkẹ́mi ẹ jẹ́ àwò kí ni ipò kí ni ipa tí àwa obìnrin ń kó nínú ìdàgbàsókè orílẹ̀-èdè ìdàgbàsókè ìlú ètò ìjẹ́ká kọ́kọ́ ti bẹ̀ wọ́n. ẹ ṣe gan-an síta Fẹ́yìkẹ́mi ṣẹ́rí obìnrin pàtàkì lobìnrin jẹ́ láwùjọ hmm, a dẹ̀ ń kó ipa. Hmm ká mú láti inú ilé wa nílé ọkọ obìnrin ló ń ṣe àmójútó ọkọ àwàdẹ la tún ṣàmójútó àwọn ọmọ wa là ń tọ́ wọn sọ́nà tẹ bá wò tọ́mọ bá máa lọ sí school àwa la máa rí pé àwọn ọmọ wa wọn múra dáadáa ó ṣe é yangàn láwùjọ tẹ bá tún wò ní ìdàgbàsókè ìlú ṣẹ́rí obìnrin ká mú láti ọ̀wọ́n lọ́jà láàrin ọjà obìnrin ló ń tajà jù tó bá náà producer manufacturer bá ṣe ọjà àwọn obìnrin ló máa kó lọ sọ́jà kó lọ tà kì í ṣe pé ọkùnrin náà kì í tajà o ṣùgbọ́n obìnrin ló ń ṣe èyí tó pọ̀ jù nínú ẹ̀ tó obìnrin nípa ṣe nínú ìdàgbàsókè ìlú hmm. tábà tó wá wọnú òṣèlú ẹ̀ ṣe aráwọ̀ obìnrin ipa tó pọ̀ là ń kó ọlọ́run á dẹ̀ jẹ́ ká jèrè ẹ̀. àmín ipa tó pọ̀ là ń kó bíi ẹ ṣàlàyé síwájú sí i. tí ẹ bá wò ó ṣẹ́ràn bàbá wa àwọn náà máa ń ṣíwájú táwọn obìnrin dẹ̀ ń tẹ̀lé tẹ bá ní kọ́kọ́ débì kan ìpàdé kan wà obìnrin ló máa kọ́ débẹ̀ obìnrin ló kàn léwájú ṣùgbọ́n nísìnyí tẹ bá wò ó ní òṣèlú wọ́n ti ń fún àwọn obìnrin láyè púpọ̀ láti ṣe àwọn nǹkan láti ṣe aṣojú a dẹ̀ mọ̀ pé kó ìtó a dẹ̀ mọ̀ pé ní agbára ọlọ́run wọ́n máa máa rán wa wọ́n ti wá sí rere. àmì mo sọ̀rọ̀ kan bí eré bí àwàdà àwọn èèyàn kan ní ká tó wí ká tó fọ̀ a sì ṣe mother's day a ṣe nínú oṣù kẹta àtúmúnú oṣù kẹrin àtúnṣe mother's day wọ́n tún látúnṣe mother's day kan nínú oṣù kẹfà kí ló dé ojoojúmọ́ lẹ fẹ́ fi ṣe mother's day mi kí ló ṣẹlẹ̀ tó fi wá jẹ́ pé ojoojúmọ́ la máa ń celebrate àwa obìnrin kí lẹ̀yin rí sí. ṣe rí ní gbogbo ọjọ́ ni ká máa kí obìnrin hmm. ẹ jẹ́ ká máa yinra wa kọ́wọn ọkọ wa máa yin wá kó máa pọ́n wa lé wọ́n máa ní ọmọ tó bá dáa òun ni ti bàbẹ́ èyí tó kù díẹ̀ káàtó ohun ti yẹ ní agbára ọlọ́run gbogbo ọmọ wa ló máa yàn tó máa yanjú. àmín. àwọn obìnrin pàtàkì la jẹ́ nínú ọkàn ọkọ wa nínú ọkàn wọn bàbá wa ọmọbìnrin nílé bàbá ẹ̀ òun ló máa ń fẹ́ràn bàbá jù òun ló ń tọ́jú bàbá òun ló ń tọ́jú ìyá so ṣe rí obìnrin every day of her life ní gbogbo ọjọ́ nígbàkúgbà ló yẹ kí bàbá kó máa celebrate ọmọbìnrin kó tọ́ ọmọbìnrin kí ọkọ ó dẹ̀ máa celebrate ọ ìyàwó ẹ̀ kí àwọn ọmọ gan kó máa make sure pé ìyá wọn kan tọ́jú ìyá wọn dáadáa pàtàkì lóbìnrin jẹ́ láwùjọ. tó hmm. náà lẹ ti gbọ́ ẹ̀yìn o látẹnu màmá wa wọ́n ní ojoojúmọ́ kẹ́ máa fi yẹ wa sí kẹ́ máa fi pọ́n wa lé gẹ́gẹ́ bí obìnrin. Eh, àtìyá o àtọmọbìnrin o àti ìyàwó ilé o pé gbogbo wa ká máa fi ojoojúmọ́ kẹ máa fi pọ́n wa lé nítorí pé ọ̀rọ̀ wa à eh, ṣe fi ọwọ́ rọ́ sẹ́yìn ní àwùjọ tó màmá wa àwọn ìdojúkọ àwọn ìpèníjà wo òní ń kojú àwọn obìnrin wa ẹ jẹ́ ká mú láti inú ilé gẹ́gẹ́ bí ìyàwó kí ni àwọn ìpèníjà sẹ́yìn rí wípé ó kojú àwọn obìnrin wa. Hmm. ìpèníjà ṣẹ́rí ní inú ilé tí èèyàn bá ti ní ọkọ tiẹ̀ tó jẹ́ pé ọkọ tó yẹ pé wọ́n jọ ń sọ̀rọ̀ sọ̀rọ̀ wọ́n dẹ̀ gbọ́ra wọn yé èèyàn ò ní ní ìṣòro púpọ̀ ó ti ní láti ṣe pé gbogbo nǹkan tí obìnrin bá fẹ́ ṣe kó fi sí ọwọ́ iwájú Ọlọ́run kó dẹ̀ tún jẹ́ kó bá ọkọ ẹ̀ sọ ọkọ ẹ̀ ni kó jẹ́ ẹni tán jọ ń sọ̀rọ̀ bí olùdámọ̀ràn olùdámọ̀ràn ṣẹ́rí tí àwọn obìnrin bá ṣe lè kò ní jẹ́ ká ní ìṣòro púpọ̀ tá bá tiẹ̀ fẹ́ rí ohun kan níta tó báyàn lẹ́rù èèyàn ti mọ̀ pé òun lálàfẹ̀yìntì òun lẹ́ni tóun lè bá sọ̀rọ̀ à ń ṣẹ̀dẹ̀rọ̀ ọkùnrin pàtàkì náà lọ jẹ́ àwọn kan míì tó bá ba èmi lẹ́rù tí n bá ti délé sí mi à ọkọ mi ẹ̀rí nǹkan báyìí kí lẹ́yìn wò ṣé báyìí ṣé báyìí ọlọ́run dẹ́ ń gbà fún mi. Hmm. gẹ́gẹ́ bí ìyàwó nìyẹn hmm, gẹ́gẹ́ bí ìyá ń kọ́ ọ̀pọ̀ obìnrin ló ní ìpèníjà níbi pé à ń lóyún à ń bímọ ọkọ tiẹ̀ bímọ tó wọ́n tún ní ìpèníjà lébi pé à ń ríbi tó àwọn ọmọ ẹ̀ à ń rówó tó àwọn ọmọ ẹ̀ kí lè fẹ́ sọ sírò àwọn obìnrin bẹ́ẹ̀. ṣé obìnrin tó bá wà bẹ́ẹ̀ ṣé nílé ayé yìí nǹkan tí ayé bá kọ síyàn èèyàn máa ń gba kádàrá ẹ̀ tí obìnrin bá wà tọ́lọ́n bá yan ọkọ fún ẹ ọlọ́run fún ẹ ṣe ni ẹni tó bá dẹ̀ kù díẹ̀ káàtó a gbúdọ̀ fi bú àwọn obìnrin ká support ara wa èyí tó pọ̀ jù fún obìnrin tó ní ìpèníjà jù ni pé financial support òun ló ń jẹ́ kí obìnrin má lè ní akitiyan obìnrin mi ní akitiyan ó ní nǹkan rẹ láti ṣe. ó ní akíkanjú. akíkanjú but tó bá ti lè wà financial constraint tó jẹ́ pé ó kù díẹ̀ káàtó nípa owó ó máa ń fà sẹ́yìn fún wọn ṣùgbọ́n àwọn obìnrin ní gbogbo obìnrin tó bá ní ojú ìṣòro ká support ara wa because àwọn obìnrin ìfẹ́ ó ṣe kókó tí obìnrin bá ti lè wà wípé ah mo lẹ́yìn tí mo lè bá sọ̀rọ̀ ọ̀rẹ́ mi lè ní jù mí lọ a gbúdọ̀ ràn án lọ́wọ́ nítorí pé igi kan ó ṣe bí òwe kò kí ń dágbó ṣe kárìnkádẹ́pọ̀ òun ló ń yẹ ni tó bá ti ní ìpèníjà oríṣiríṣi ká bára wa sọ society women wà ń bẹ̀ even nínú òṣèlú women's program wà dáadáa nínú òṣèlú a ní women leaders a náà wọn ìyá wa tó wà nípò olóṣèlú ní dáadáa ta lè lọ bá ìtorí ẹ̀ náà obìnrin fi ń ṣe akitiyan pé kí obìnrin ní ipò lóṣèlú ká lè lọ máa bára wa tẹ́ bá wo màmá wa tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn Senator Olúrẹ̀mí Tinubu wọ́n jẹ́ obìnrin tó yẹ pé tí a bá lọ bá wọn dá wa lóhùn tán dẹ̀ kì í ṣe akitiyanjú fún obìnrin tán dẹ̀ ń sọ̀rọ̀ nípa obìnrin wọ́n dẹ̀ ń rí i pé obìnrin ní nǹkan ó lámójútó tẹ́bàdẹ̀ tí wo ìyá wa Chief Mrs Nelson àwọn ni women leader South West fún APC wọ́n ń ṣe akitiyan pé kí obìnrin kó wà ní ipò tí obìnrin kan bá ti wà ní ipò á lè fa obìnrin ẹgbẹ́ ẹ̀ sókè. Hmm. kí lè máa ń rí bẹ́ẹ̀ ní òṣèlú lọ́pọ̀lọpọ̀ máa ń ní obìnrin lọ́tá obìnrin o àwọn obìnrin wọn bá ti wà ń bẹ̀ wọn máa máa fajálé yín ni wọn ní jẹ́ kẹ́ wọn máa ní gèlè ẹ ju tàwọn lọ ó wà sọ́rí wà sọ́rùn ọmọ yìí ti fáìn jù mí lọ ó lè gbọ́kọ́ mi tó lóòótọ́ lórí bẹ́ẹ̀ ah, ah. wọ́n lẹ́yìn olùbìnrin olóṣèlú wọ́n lè máa ń lé àwọn obìnrin sẹ́yìn kò rí bẹ́ẹ̀ o. torí ẹni tó bá wà náà ẹ̀ á mọ̀ pé kò rí bẹ́ẹ̀ ṣe bóbìnrin lèmi ìyá ọmọ ni mí ìyàwó ilé ni mí ìgbà tí mo jáde mo lọ bá chief mrs nelson pé òṣèlú ó wù mí láti ṣe that i'm passionate about it ó dẹ̀ béèrè nǹkan tí mo ní àkọ́kọ́ béèrè lọ́wọ́ mi pé ṣé ọkọ mi fọwọ́ sí. Hmm, mo sì ń bọ̀ lórí yín ẹ máa sọ̀rọ̀ yín náà. ipe ṣò fọwọ́ sí mo dẹ̀ ní bẹ́ẹ̀ ni mà wọ́n dẹ̀ bá sọ wọ́n bọ́kọ mi sọ kí lòun yọ̀ǹda bàbá délé wọn kò sájà tó ń lé wa o tẹ bá dẹ̀ wòye náà chief eh, senator olúrẹ̀mí tinubu wọn jẹ́ ẹni tó tún kó obìnrin mọ́ra wọn dẹ̀ ń jà fún ipò fóbìnrin so àwọn tẹ bá tún wò á ní woman leader káàkiri even gan ní chairman local government ìjọba ìbílẹ̀ káàkiri èkó obìnrin wà láàrin wọn. tó jẹ́ chairperson. tó jẹ́ chairperson obìnrin pọ̀ káàkiri ìrú wà ń bẹ̀ mọ̀sọ̀pọ̀nlá wà ń bẹ̀ orí adé wà ń bẹ̀ ìbà wà ń bẹ̀ lóríṣiríṣi. màmá wa ìsín ẹ̀ ń kọ́. màmá ìsín ẹ̀ tún wá wo tuntun hmm. obìnrin ọ̀ṣọ́ta obìnrin o hmm. màmá wa ìsín òun ni aṣojú gbogbo alága ìbílẹ̀ tìlú èkó kọ̀ǹfẹ̀ hmm. fifty seven tó wá láti mainland local government ṣé rí pé obìnrin ṣe dáadáa wọ́n dẹ̀ ń fara wọn sókè obìnrin wà káàkiri. Mm ọ̀nàbù àbíkẹ́ dábìrì náà wà bẹ́ẹ̀ hmm. ah, So obìnrin commissioners obìnrin ọ̀nàbù lọ́lá àkàndé tó wà fún women affairs and poverty alleviation nílùú èkó àwọn náà wà bẹ́ẹ̀ obìnrin pọ̀ nínú òṣèlú tán dẹ̀ ń fa obìnrin lọ́wọ́ sókè. obìnrin pọ̀ nínú òṣèlú tí wọ́n ń fa obìnrin lọ́wọ́ sókè ibi tẹ́ ẹ ti sọ̀rọ̀ dé ibẹ̀ láti mú un tá a bá lọ láti ilé agbára a bá lọ sí ilé agbára tí a bá padà dé wọ́n ní ìgbà táwọn sọ fún màmá àwọn fẹ́ lọ sínú òṣèlú màmá ní ṣe ọkọ rẹ fọwọ́ sí i kí ló dé táwọn ọkùnrin ò kì í fẹ́ gbà kíyàwó wọn ṣe òṣèlú ẹ jẹ́ ká lọ sí ilé agbára tá a bá padà dé ètò ojúmọ́ rẹ yóò máa tẹ̀síwájú à ń bọ̀.